oṣù Rabiul Awwal hijira tanabiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó di ẹgbẹ̀rún kan ọdún ọgọ́rùn mẹ́rin àti ọdún mẹ́rin lé ní ogójì ìtàmà sí 1444 lẹ́yìn ìgbà tí anabiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ti ṣe hijira láti ìlú Makka lọ sí Madina àkọlé kútùbà wa ṣe ni òun náà ni bí ìsátò rọ̀túlì sallallahu alayhi wa sallam min akbari ní àmì ìgbéjìdé ànábì sallallahu alayhi wa alihi wa sallam ríran tí ọlọ́wọ́ bá rán ànábì wa muhammad sallallahu alayhi wa sallam sí àdúgbò yìí ń bẹ nínú ìdẹ̀ra tó tóbi jùlọ tọ́wọ́ sí fún wa ọlọ́run ṣe ìdẹ̀ra ìṣèwá ní mùsùlùmí ìdẹ̀ra ni nínú àwọn ìdẹ̀ra tó wá tóbi jù náà àwọn ìdẹ̀ra wọ̀nyí òun náà ni ụra tọ́lọ́run náà ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa salam tó rántí wa ọ̀pẹ́ ní ọba wa subhanahu wa ta'ala ọba tó sọ pé òun náà ló rán òjíṣẹ́ rẹ̀ wa Muhammad sallallahu alayhi wa alihi wa ó pẹ̀lú ọ̀nà àmà àti ẹ̀sìn tó jẹ́ tó náà ní kó lè bá a fi borí gbogbo nǹkan ní tí wọ́n ń pè lẹ́yìn islam bẹ́ẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala náà sì jẹ́rìí sí bẹ́ẹ̀ mo ń yin ọlọ́run subhanahu wa ta'ala mo sì dúpẹ́ fún ọlọ́run bá bákan náà mo ń wá foríjì lọ́sọ́dọ̀ ọlọ́run bá mo sì ń túbà lọ́sọ́dọ̀ rẹ̀ lẹ́yìn náà mo ń ṣe ẹ̀yìn fún ọlọ́run subhanahu wa ta'ala ní gbogbo tí ń jẹ́ ẹ̀yìn orí ẹ̀yìn dáadáa láti lè máa fi gbé ọlọ́run bá yìí tóbi lẹ́yìn náà láti lè máa fi gbé fún rẹ̀ fún un kò jẹ́rìí pé kò sẹ́ni kankan tá a gbọ́dọ̀ jọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfọlọ́hún subhanahu wa ta'ala òun nìkan ṣoṣo ni kò sórogún fún lẹ́yìn náà kò sì jẹ́rìí pé kò sẹ́ni kankan míì tá a tún gbọ́dọ̀ jẹ́ tá a tún gbọ́dọ̀ jọ́sìn fún lẹ́yìn rẹ̀ lẹ́yìn eléyìí mo jẹ́rìí pé anábìyẹ wa muhammad sallallahu alayhi wa alihi wa salam ẹrú ọlọ́wọ́ba ní òjíṣẹ́ rẹ̀ ni ọlọ́wọ́ba iná ló rán ní olùtọ́ni sọ́nà. o fi hàn ànábì ní olùfúnni ni bákan náà ó ràn láti máa ṣe ìtìlọ̀ lẹ́yìn náà láti máa tètè síbi nǹkan tó dáa pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́ subhanahu wa ta'ala ìkẹ́ ọlọ́nkọlọ ọlọ́nkọ máa bá nàbì náà àti gbogbo àwọn tó bá fi títí wọn tẹ̀lé tẹ̀síjọ́ gbèǹde àlìkíyàmà lẹ́yìn báyìí ọmọ ayá mi mùsùlùmí wa ta'ala ní gbogbo ibi tí a bá wà ká mọ̀ yí pé pẹ̀lú òun náà ni ó jẹ́ ajẹ́rẹ́ ayé àtàlìkìyàmà láì jẹ́ pé yẹn páyà ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ó ń wá kótó sóríire ayé àtàlìkìyàmà lábẹ́ ìpayà ọlọ́run báyìí náà lóríire ayé àtàlìkìyàmà wà lẹ́yìn ìpayà ọlọ́run báyìí ká wá gbìyànjú láti máa tẹ̀lé súnà tànàbíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tàbá lè ṣe báyìí à ń bẹ́ẹ̀ àti jẹni tí ó mọ̀nà ọlọ́run ti wá nínú àwọn olóríire sí wọn náà àwọn tí ó mọ̀nà nínú àwọn ẹrú rẹ̀ ẹ̀yin ọmọ àyá mi mùsùlùmí ẹ pé nínú ìdẹ̀ra tó ga jùlọ ìdẹ̀ra tó tóbi jùlọ tọ́lọ̀ ń fún àdìwúmà yìí ìyẹn àwa mùsùlùmí òun náà ni ìdẹ̀ra Islam tọ́lọ̀ ń wá ní mùsùlùmí kò tún wá máa báyẹn ọlọ́run tún wá rán kan sí ọmọ ènìyàn bíi tiwa náà ni kìí ṣe màláíkà kìí sálìjẹ̀nù òjíṣẹ́ ìwà bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn èèyàn jáde láti inú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ ń kó àwọn èèyàn kúrò nínú ìwà ìmọ̀kan lọ síbi mímọ̀ ń kó àwọn èèyàn kúrò kúrò níbi ìbára ẹni lọ síbi ìfọwọ́sowọ́pọ̀ bẹ́ẹ̀ ó kó àwọn èèyàn kúrò kúrò níbi ti sọ nínú àwọn àyà kura inú kan nínú àwọn àyà rẹ̀ nínú Qur'an al-Karim báyìí pé bismillahir rahmanir rahim laqad manna Allahu 'ala al-mu'minin idh ba'atha fihim rasulan min anfusihim yatlu 'alayhim ayatihi wa yuzakkihim wa yu'allimuhum al-kitaba wal hikma wa in kanu min qablu lafi dalalin mubin ọlọ́run sọ fún wa nínú Suratu Ali Imran báyìí pé ní ti pàápàá òun ọlọ́run subhanahu wa ta'ala ó ló ń ṣe ìdẹ̀ra àwọn lórí àwọn onígbàgbọ́ òdodo ọlọ́run ká máa bẹ nínú wọn. kí ni ìdẹ̀ra náà min anfusihim nígbà tó náà bá gbé dìde láàrin wọn ọmọ ènìyàn bíi tiwọn náà ni ọlọ́run bí dìde láàrin wọn kí ni iṣẹ́ yìí ayati òjíṣẹ́ yìí ń ka àwọn fún wa wa yu'allimuhumul kitaba wal hikma in kọ́ wọn ní alukur'ani àti sunna wa in kanu min lafi dalalin mubin bó tiẹ̀ já sí wípé síwájú ká tó gbé ànábì dìde síwájú ká tó rán ànábì sí wọn ọmọ ènìyàn wọ́n ti wà nínú ọba kí wọ́n á ní nǹkan tó jọ́ràn àyàn lórí sí a ti mọ̀ nínú èyí tó ga jùlọ nínú ìjẹ̀dá tọ́lọ̀ ń fún wa náà lànàbì tó rán yìí kí wọ́n á ní nǹkan tó jọ́ràn àyàn lé wa lórí sànàbì tọ́lọ̀ ọba rán yìí àbí sí ìjẹ̀dá tọ́lọ̀ ń fún wa rí ọlọ́run sọ fún wa nínú ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ̀ bá fún wa ó yẹ ká tọ́lọ̀ ká dúpẹ́ lórí àwọn tọ́lọ̀ ń fún wa yìí a wá gbà yìí pé oore lànàbì jẹ́ fún wa ìkẹ́ lànàbì jẹ́ fún wa bóòlù mọ àbí kò sí ní tó yẹ wá yìí pé kájẹni tí ó mòore tọ́lọ̀ subhana wa ta'ala ká máa dúpẹ́ tọ́lọ̀ subhana wa ta'ala látara pé kí ni ká di ìlànà tọ́lọ̀ ti rán ànábì yìí mú kò sí tọ́lọ̀ fẹ́ pẹ̀lú àjùbá náà lọ ìlànà tọ́lọ̀ ti rán ànábì yìí kárí pé àdìmú a sì gbìyànjú lórí ojú ọ̀nà yìí lẹ́yìn náà a mójútó bó ti tọ́ àti bó ti yẹ kò wá sí máa fẹ́ mójútó eléyìí kò sí nǹkan tá a fẹ́ ṣe ju pé ni ká máa tẹ̀lé ànábì yìí ká sì máa kọ́fì rẹ̀ lẹ́yìn náà wọ́n máa báyìí nìkan lẹ́yìn gbàtà bá kọ́fì rẹ̀ tán wà á nuhibbahu akthar mimma nuhibbu anfusana à á tún wá nífẹ̀ẹ́ rẹ̀ ju bá a ti nífẹ̀ẹ́ ara wa lọ kódà á nífẹ̀ẹ́ rẹ̀ ju bá a ti nífẹ̀ẹ́ àwọn ọmọ wa lọ à á nífẹ̀ẹ́ ànábì ju bá a ti nífẹ̀ẹ́ àwọn òbí wa lọ nítorí pé kí ni li anna kulla al-khayri fi ittiba'ihi wa ta'atihi gbogbo tí ń jẹ́ oore pátápátá ń bẹ níbi ìtẹ̀lánàbì ni lẹ́yìn náà ìmọ̀tẹ̀lá fẹ̀rẹ̀ ìyẹn ló fa ìkan nínú àwọn àfa nígbà tó fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ yìn ànábì ó ní shamsu duha tajul huda bahru nada la khayra illa fi ittiba'i muhammadin sallallahu alayhi wa alihi wa sallam ó ní ànábì shamsu duha òun náà ló dà gẹ́gẹ́ bí oòrùn yálẹ̀ta tóòrùn bá yọ báyìí gbogbo ayé ni mọ̀ kó anabi sallallahu alaihi wasallam ni tajul huda òun náà ni adé ọ̀nà àmà ẹni bá ti gọ sábẹ́ adé rẹ̀ yóò mọ̀nà báhàrù nàdà anabi náà ni ibùdó ara kò sí oore kankan ní kankan la khayra illa fi tibahi muhammadin sallallahu alaihi wa alihi wa sallam kò sí kankan tí ń jẹ́ oore kò sí kí ní kankan yẹn ó ṣe tó oore wá wà ń ká ti tẹ̀lé anabi wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam. olólùwọ̀n adẹ́dàá wa fúnra ara rẹ̀ gan wa ń sọ fún wa nínú Qur'an al-Karim báyìí pé qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullahu wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim. ọlá ní anábì sọ fún wa ọ̀pọ̀lọpọ̀ ó máa sọ ike anífi ọlọ́run anífi ọlọ́run qul in kuntum tuhibbuna Allah wọ́n á sọ fún ike tó bá gbélé lódodo lèyìn bá bá nífi ìtẹ́ ṣe táàtì mọ̀ pé nífi ọlọ́run lọ́dún ti fam tàbí òun ni ẹ tẹ̀lé mi mi tẹ bá lè ṣe báyìí yóò bí boko mo wọ ọ̀hún ọlọ́run náà ó ní ìfẹ́ yín kiri lẹ́yìn náà yóò forí àwọn yín jì yín torí pọ́lọ́ ọba jẹ́ gẹ́gẹ́ bí aya tọ́lọ̀ ń sọ fún wa báyìí pé fa ilam yastajibu laka fa alam annama yattabi'una ahwa'ahum wa man adallu mimman ittaba ahwa'ahu bi ghairi hudan min Allah Allah wa ni inna Allaha la yahdi al-qawma adh-dhalimin ńgbà tọ́lọ̀ ń sọ̀rọ̀ bọ̀ ó ní tó o bá ti jẹ́ pèrè àlẹ́bí tó o tẹ̀lé tó mú wá fún wọn wọn ò tẹ̀lé àtẹ̀ rẹ wọ́n á mọ̀ yìí pé wọn ò tẹ̀lé nǹkan ní ìfẹ́ ẹnu wọn ni wọ́n ń tẹ̀lé ọlọ́wọ́ ni kò wá sẹ́ni tó sọnù tó síra jẹni tí máa ń tẹ̀lé ìfẹ́ ẹnu ẹ̀rọ tí ó dẹ̀ sí ìtọ́sọ́nà kankan fún látọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala torí pé ọlọ́run subhanahu wa ta'ala kò ní fọ̀nà máa àwọn tó bá jára bùsù tó nínú àbòsí tó ga jùlọ òun náà ni kéèyàn máa tẹ̀lé ìtànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó sàlàyé fún wa bá ṣe tẹ̀sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó nídìí eléyìí ẹ̀yọ́ máa mi mùsùlùmí nínú tí ó yẹ ká mọ̀ yìí pé apáyọ ọlọ́run subhanahu wa ta'ala òun náà ní ká dì má àwọn òfin ìlànà tẹ́sìn wa mú wa lẹ́yìn náà ká mójútó àkídà wa lẹ́yìn náà ká sì tẹ̀lé súnà tàlẹ́dùwà muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé lẹ́yìn fihi khayran wa sa'ada wa naja ìtẹ̀lé súnà nábì òun náà ní oore wa ń bẹ púpọ̀ ìsoríire ayé ń bẹ́ńbẹ́ lẹ́yìn náà ọ̀là láyé àtàlùkìyàmọ̀ náà bẹ́ẹ̀ tùdúpá náà fi wà Muhammad sallallahu alayhi wa alihi wa salam nínú ẹgbẹ́ wa hadith tí ìmáàmù Bukhari gbà wá anabi ni kullu ummati yadkhuluna aljanna illa man aba qila wa man ya'ba ya rasulallah qala man ata'ani dakhala aljanna wa man asani faqad aba òṣìṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa salam ó ní gbogbo ọmọlẹ́yìn ní pátápátá yóò wà lìjẹ́ náà ta lọ́mọlẹ́yìn ànábì gbogbo mùsùlùmí ọlọ́run kò sí wa ní múmìnì ọmọlẹ́yìn ànábì ni wa ànábì wa ní gbogbo ọmọlẹ́yìn mi ni ó wà ní jẹ́nà ó túmọ̀ sí pé àdíìsì yóò bá wọn tí èsì mùsùlùmí wí ìwọ tó bá ti jẹ́ mùsùlùmí ọmọlẹ́yìn ànábì ni ọ ànábì wa ní gbogbo wa là wà ní jẹ́nà ìlà mẹ́ni àbà àyà àtẹni lówó gbàlù jẹ́nà lókù dáhà tí téèyàn bá ti ṣe mùsùlùmí kèfèrí ọmọ aláìní kùránì sọ bẹ́ẹ̀ fún wa àdìsí jẹ́ kó yé wa àmọ́ nínú àwa mùsùlùmí anábì ní gbogbo wa làá wà lè jẹ́nà ìlà mọ̀nà àbà àyàfẹ́ tó bá kọ̀ tó lówó wà jẹ́nà kí ìlà wa mọ̀nà yá àbà yá Rasulullah àwọn sàábẹ́ ní ilẹ̀ òṣìṣẹ́ ọlọ́run sàwa ló tí ó yóò fẹ́ wà lè jẹ́nà a ti ní àlìjẹ́nà ìtọ́jú òrírí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìtẹ́ tí ìtí ò sọ ọmọ ènìyàn rí bẹ́ẹ̀ lálìjẹ́nà ọlọ́run tún gbà àríyànjú ká sálápá ń tètè fálì jẹ́nà ìta wá ní olú òfẹ́ wà lì jẹ́nà anábì wa sàlàyé ẹ̀ fáwọn sàbí báyìí pé man ata ani náà ni pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń tẹ̀lé súnà tèmi tà wa Muhammad sallallahu alaihi wasallam dákàlà lì jẹ́nà irú ẹni bẹ́ẹ̀ fẹ́ wà lì jẹ́nà yóò wà lì jẹ́nà wà man ata ni ẹnikẹ́ni tí sèse bá ti wá tako tèmi fọkọ̀dé àbà anábì ni irú ẹni bẹ́ẹ̀ ó ti kọ̀ ní ẹ ó níta ń pè wá sí náà ní wípé kí là ń pè ní ìtẹ̀lẹ́ sínú àtàlájù bóòlù ànábì ṣe kírun kákírun bá ànábì ṣe kírun bóòlù ànábì ṣe jẹun kákírun bá ànábì ṣe jẹun nígbà tó fi mọ fáwọn ànábì báwo ló ti ṣe ká ṣe bẹ́ẹ̀ nígbà tó kúkú báwo lànábì ṣe ká ṣe bẹ́ẹ̀ gbogbo ìgbésí ayé wa lílọ bíbọ̀ wa ìsọ̀rọ̀ sí wa gbogbo tó máa ń tẹ́sẹ̀ nígbésí ayé wa tó bá ti jọ́rọ̀ ẹ̀sìn ká fi tẹ̀lé bá ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam níta ń pè wá sílẹ̀ ìyẹn nìkan lèyìn òfin wà ní jẹ́nà lèyìn òfin sórí rẹ̀yẹ àtàlìkìámà ni ó máa túmọ̀ sí pé àwa náà ní ti àti wà ní jẹ́nà yẹn ọlọ́mọ́sá àtẹnìkọ̀ kan wá ní ọmọ àlìjẹ́nà ẹni máa yá ni mùsùlùmí ẹ̀jẹ̀ á gbìyànjú láti rí pé àdúní máa nǹkan tá à ń pè ní sí ànábì mo sọ lẹ́yìn rí pé ìsáàfì táàfì jẹ́ kan nínú ẹni tó mọ̀ọ́re sí oore tọ́lọ̀ ń ṣe fún wa nípa rírán ànábì òun náà ní pé ká gbìyànjú láti máa kọ́ṣe rẹ̀ ká sì nífẹ̀ẹ́ ẹjẹ́ wa tẹra má ìníṣẹ́ tànábì sallallahu alayhi wa alihi wa sallam captain lip ma yí pé ìníṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí aya suratu ali imran ta mú alẹ́ kẹyẹ ó gbọ́dọ̀ borí gbogbo síjẹ́ ìníṣẹ́ nǹkan mi à ń níṣẹ́ ànábì jura wa lọ ara wa gà á níṣẹ́ ànábì jura wa lọ à ń níṣẹ́ ẹ̀dá wọn ma wa lọ à ń níṣẹ́ ẹ̀dá wọn òbí wa lọ ẹ̀ wọ́n sẹ́yìn náà rọ́bì yàrá wa hàn níjà sallallahu alayhi wa alihi wa sallam ni wọ́n sọ fárábì pé ìdá òṣìṣẹ́ ọlọ́run mo nífẹ̀ẹ́ rẹ ju gbogbo nǹkan lọ àmọ́ mo nífẹ̀ẹ́ ara mi ju ẹ lọ ó ní mo nífẹ̀ẹ́ rẹ ju gbogbo nǹkan lọ àmàrà mi mo nífẹ̀ẹ́ ara mi ju ẹ lọ gẹ́gẹ́ bá pọ̀lọpọ̀ náà ṣe nífẹ̀ẹ́ ara rẹ̀ jù ànábì lọ lónìí ànábì wa ni ọtí jẹ́ mú mi ọyì tó mú mi ọyì tó nígbàgbọ́ òdu ah tó àwọn alhamdulilayi ọlọ́run fún wọn ní ìmárì wọ́n ń parọ́ gbogbo bí ìkàbá ti rí náà ni wọ́n sọ ìgbà tó pẹ́ tó fi sà sẹ́yìn àkúmọ́ ó wá di pé ìfẹ́ tànẹ́bì ó wá ń rinlẹ̀ lọ́kàn rẹ̀ jù sí ara rẹ̀ gan lọ ó wá níjẹ́ ànẹ́bì ju ara rẹ̀ lọ ó wá ń padà lọ bá nàbí Muhammad sallallahu alaihi wasallam báyìí pé ilé ànẹ́bì nísìnyí mo ti nífẹ̀ẹ́ rẹ̀ jura àti gan lọ ànẹ́bì nísìnyí lọ tó jẹ́ mú mi. so kátó lè àwọn òkílẹ̀ ni wá nífẹ̀ẹ́ sí àbáwọn tá à ń bá gbé kí náà nífẹ̀ẹ́ sí tó bá ṣe déédéé tọ́lọ́ tànẹ́bì á máa ṣe àmọ́ tó bá ti takò tànẹ́bì á fi kalẹ̀ nítorí pé a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ nìkankan àti gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkankan lórí tànẹ́bì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ́nà ẹnì kánú yóò lè jẹ olùgbàgbọ́ òdodo ẹ lè ìjẹni tó nígbàgbọ́ àyàfi kémi ànábì bá jẹni tó nífẹ̀ẹ́ sí ó nífẹ̀ẹ́ sí mi jura lọ ó nífẹ̀ẹ́ sí mi jàwọn ọmọ lọ ó nífẹ̀ẹ́ sí mi jàwọn òbí ẹ̀ lọ kódà ó nífẹ̀ẹ́ sí mi ànábì tí gbogbo àwọn tí àwọn ọmọ ènìyàn lọ kí wọ́n là ń pè ní àpẹẹrẹ ìdíje ànábì àwọn àlámà àpẹẹrẹ dáàtì ah, wa Muhammad nínú àwọn àpẹẹrẹ wọ̀nyí òun náà ni àtàmásókó ìsúnnàtì káàdì súnà rẹ̀ gbogbo tára ní bá ń ṣe tó jẹ́ ti súnà òun náà làwọn náà mójútó wàtàdímù ha àlàkáwọlìn áhàdín mìíràn náà súnà àtàláfi tára ní pépè sí àwa gbé síwájú gbogbo ọ̀rọ̀ ẹlòmíì nínú ọ̀rọ̀ ọmọ ènìyàn wàhálà kùnlé mazahab bẹ́ẹ̀ agbègbè gbogbo tí jẹ́ mazahab gbogbo lànà pátápátá tirikọlọ nga sọ yìí pé wà má á dá kumu rọ̀ṣúlù fàkùnú wà má nà ha kumu anuhu fàǹtàhù. ìtàn ẹ̀yìn bá mu wá fún yín ẹ dì í mú ẹ gbá mú nítorí bá kọ̀ fún yín ẹni pé jìnà sí i. nínú àpẹẹrẹ tá a tún máa bá níbi ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun náà lè tárùkù máa náà anuhu mi náà lè bí dàá. ká kalẹ̀ gbogbo nǹkan tánàbí kọ̀ fún wa nípa dídá. ànábì aláti pọ̀ fún nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ hadith alábìnrin man ahadasa fi amúrinà haza ma laysa minhu ọwọ́ radun rawahu al-bukhari wa muslim wa fi riwayati li muslim man amila amalan laysa alayhi amúrúnà ọwọ́ radun gbogbo ẹni bá ṣiṣẹ́ kan tí ò sí àṣẹ wa lórí àjà padà fún mi nínú ìfẹ́ ànẹ́bí náà ni pé ká pa gbogbo nǹkan tẹ́nàbí ò bá rán wa sí gbogbo tẹ́nàbí bá sọ̀ ká pa sí ànẹ́bí kọ̀ fún wa pé ká má fi fi ọ̀pọ̀lọpọ̀ náà ń ti àwọn nǹkan tẹ́lẹ̀ bí òòrùn wa lónìí òní ni ọjọ́ kọkànlá oṣù rọ̀kíkò àwà lọ́la nísìn ọ̀pọ̀lọpọ̀ ó máa ti àwọn àjọ̀dún kan wọ́n máa pè ní bẹ́ẹ̀ sì Islam anájú òòrùn wa kò sí Islam pẹ̀lú ẹ̀ wọ́n ń ṣe ọdún yìí àbí wọ́n ń ṣe àjọ̀dún yìí pẹ̀lú pé àwọn ń ṣe àwọn ń yọ̀ nípa bíbí sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ìsìláàmù rán wa in fact àwọn sọ̀tọ̀sọ̀tọ̀ púpọ̀ nínú wọn wọ́n lọ lórí wípé kìí sí ọjọ́ ọ̀la ganajà rẹ̀ púpọ̀ nínú ìwé ìtàn kìí ṣe twelve of rọ̀bí ìlà wà nàbí ànábì sallallahu alayhi wa sallam èyí tó jẹ́ òdodo tẹnu kò lé lórí òun náà ni ọdún tá a dá àbí ànábì ní áàmù rẹ̀ kò sí ìyá pẹ̀lú lórí eléyìí ẹ̀rọ tó lé lórí títí ìjẹ́ ìwò làbí ànábì àbí ànábì níjọ mọ́ndé kò sí àgbẹ̀nu lórí ilé ànábì gan sọ bẹ́ẹ̀ nígbà tó di léèrè pé kí ló dé tí máa ti dáwà ní mọ́ndé oníjọ mọ́ndé lẹ́bí. àná nínú oṣù àti déètì tá a gbà ànábì eléyìí ìyàgbẹ́nu wà lórí ẹ̀rẹ́ pẹ́sẹ́ kódà nínú ọ̀pọ̀lọpọ̀ àfa èyí tó ṣe déédéé jù náà ni pé kéé ṣe pé nínú rọ̀bì ìlàwà sallallahu alaihi wa sallam kásìẹ̀ wá ní bẹ́ẹ̀ náà ni kí kí ló yẹ ká ṣe nípa pé tá a bá nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wa alihi wa sallam ìtaṣe náà ni la ti sọ nínú hadithi tá a sọ sẹ́yìn rẹ̀ náà ni pé ọlọ́run ní tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run subhanahu wa ta'ala ni pé ẹ tẹ̀lé tànábì wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam ànábì náà dẹ́ ẹ̀jẹ̀ kó yẹ wáyé pé a lè fi ìjẹ́ mọ́mìnì àyàfi kí ni ká jẹ́ni tó ń tẹ̀lé sunna tànábì sallallahu alaihi wa sallam ẹ má jẹ́ ká bá wọn lọ́wọ́ sí gbogbo orú nǹkan báyìí kẹsẹ̀ lẹ́yìn nìkan àti gbogbo nǹkan míì tí wọ́n máa ṣe tó tako súnà tí èsì ànábì lóní ká ṣe tó jẹ́ bídà ẹ má jẹ́ ká bá wọn lọ́wọ́ sí gbogbo tó yàtọ̀ sí súnà àtànábì wa Muhammad sallallahu alaihi wasallam ká gbìyànjú láti tẹ̀lé sí láti jìnnà sí torí bá nàbí sọ fún wa báyìí pé ọlọ́ǹga sọ fún wa báyìí pé àti Allah wa àti rasul ọlọ́ni ẹ̀tẹ̀ lọ́rọ̀ ẹ̀tẹ̀ lójúṣẹ́ nínú súra mi ọlọ́ni fàlìyà hazari ladina yukhalifuna an amri yóò tún sí ibàkùn fẹ́ẹ́ àwọn yóò sí ibàkùn adáàbùn àdìm ọlọ́run ní ká sọ̀rọ̀ àwọn àwọn tí máa ya pa àṣẹ tànàbì ànábì pa wá láti pé ká má ṣe bí dáa ó ní ká tẹ̀lé súnà dùn àwọn tí máa wá ń ya pa rẹ̀ kí fìtínà mọ́ bá a sọ̀ kalẹ̀ ìmá ṣe bí dáa ìmá sọ fìtínà kalẹ̀ lórílẹ̀ ayé yìí ìwọ ẹsẹ̀ fìtínà kúlẹ̀ lórílẹ̀‐èdè wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtú yẹ wá náà ní kíkà padà sọ́dọ̀ lọ ká máa bẹ́ lọ́hùn kó bá a kó fìtínà ikú ńlẹ̀ ká má tún máa ṣe nǹkan tó tún máa mú fìtínà wá ọlọ́run sábà ká gbogbo fìtínà tó wà lẹ́yìn kúrò ọlọ́run ṣàánú wa jáde tẹ̀lé àṣẹ rẹ káti tẹ̀lé súnà àtàlẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam bó ti tó àti bó ti yẹ eléyìí bí ẹnu kútùbà tẹ̀lé ètò ṣe ọlọ́run kò fún wa ní ládàá rẹ̀.